إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبع هداهم إلى يوم الدين أما بعد eléyìí ó ní í ṣe pẹ̀lú ìdájọ́ zakatul fitr ètò à ń pè ní jákàwẹ̀ àti gbóríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ nípa rẹ̀ àwọn mọ̀sáìlù kọ̀ọ̀kan la kàn fẹ́ wòye sí lábẹ́ nínú fídíò kìlìpù yìí mọ̀sáìlù bíi mẹ́ta sí mẹ́rin kan la fẹ́ wòye sí àkọ́kọ́ nú ẹ̀ الحكمة من تشريع هذه الزكاة أو هذه الصدقة الفطر كني أجمع طي كي أباتين سوفين سين تولي سوفين سين جاكا ييو لا تولي أهانا محمد سواه صلى الله عليه وآله وسلم sábà lè gbọ́ hikima yẹn yé ìjà lè lákà fún àtijọ́ zakatul fitr ó ṣe ọlọ́run alẹ́ sọ́lá àti sẹ́lá فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم olùgbàwẹ̀ bá ti jọ ń gbàwẹ̀ yìí táwọn wáńdí twenty nine lẹ́nu o ò lè fọwọ́ gbáyà rẹ̀ èmi náà ò lè fọwọ́ gbáyà rẹ̀ wípé bá ti fáfẹsẹ̀ tó nínú oṣù yìí bóyá àṣẹlọ̀ rárá bókùbì ríran wa bókùbì sọ̀rọ̀ wa ìdá àmàmà àbá àmàmà àṣẹlọ́hùn ká tó wá sọ pé tó ṣe wípé ó fi ń lòsẹ̀ yín. ìbádàwẹ̀ sì rèé ọlọ́run tó bàbára ẹ̀ débi wípé ó ní òmùlí wà á àjèjì rẹ̀ ládàá tí ń níbi àwẹ̀ èmi ní mo sì mọ bó ti tó èmi sì torí wípé ìrun tá à ń kí ànábì ṣàlàyé ládàá tí ń twenty five ńláda àgbà twenty seven ńláda. bẹ́ẹ̀ ni hajj rèé anábì ṣàlàyé ẹ̀sìn tí ń ṣe hajj àmọ́ ṣe rí àfihàn gbogbo tí ń tó kù àṣírí ládàá rẹ̀ bó ti tó fún wa kí ni tó sì fà á torí pé ó rọ̀ mọ́ sọ́bùrù ó rọ̀ mọ́ kí la pé ládàá tí sì ń bẹ nìyí ká ní sùúrù ká ó ní ìnáma ìwáfà sọ̀bìrú na ajruhum bighayri hisab. dájúdájú wọ́n san ẹ̀san àwọn onísùúrù fún wa bighayri hisab tí ò ní ló ń kà bighayri hisab lọ́nà tí ò fi ní roka ọ̀nà tọ́nà ọba ó gbé ẹ̀san onísùúrù gbà kò ní ránkà fún ti ẹ̀lẹ́ ìró orí láyéláyé bẹ́ẹ̀ kò sí gbèdéke ládá fún ẹ̀san sùúrù ìtísìn jẹ́ àwẹ̀rẹ́ ní ni ó rí ìyàwó rẹ nù lé kódà bí ìyàwó rẹ̀ sábà wọn láti suma tẹlẹ tó bá dínú rọmọdán lọ́sàn rọmọdán gbé nǹkan mìíràn fẹ́mi rẹ̀ sùúrù ló wà ní. ọlọ́run tó kẹ́ ọ kò oúnjẹ tó lè rí o ò gbọ́dọ̀ súnmọ́ wọn kó ló fẹ́ jẹ wọn kò mélòó mélòó ṣe ní ẹ̀tọ́ fún yàn àmọ́ torí pé yẹn ń bẹ lọ́sàn àwẹ̀ ká tó wá sọ pé àwọn kan tí Islam fi ẹ̀sùn burúkú kalẹ̀ dá tẹ́lẹ̀ bó bá tẹ̀ ṣe tẹ́lẹ̀ ń wò nínú Ramadan ó jìnà sí ìfẹ́ gbàwẹ̀ lásán ìfẹ́ ṣẹṣin panú lásán ìfẹ́ gbòǹgbẹ́gbẹ́ra mi lásán jẹ́ ń faradà kí ní sùúrù ọgbọ̀n àwọn ẹ̀fẹ́ pé tòun ti bẹ́ẹ̀ àní bó ti wù kẹ́dà máa rìn tó orí omi lọ́rùn rẹ̀ bàbá ti ọjà káàkiri fẹ́fẹ́ ọlọ́gbọ́n fi ṣe ìpẹ̀sẹ̀ rẹ̀ yóò fi ṣe àfọ̀mọ́ fáwọn ibi tí a kù sí níbi àwẹ̀ wa ó sọ̀rọ̀ ó ní tó họta lè sọ rọ́fàṣẹ wa láàbù aláàbù ní sọkúsọ ill utterances àwọn ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó mo ti ní sùúrù tó náà ń gbà mí wọ́n pin ọ́ lẹ́mìí wọ́n pin ọ́ sùúrù sọ̀rọ̀ sí yàn kan ah! ó sì ń bẹnu àwẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí sì pọ̀ ah! náà ló múnú bí mi. jákà tó bá yọ yóò sì fọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn yóò fọ̀ mọ́ lẹ́yìn náà kó máa jẹ́ ìsọ ìdùnnú fọ́kà àwọn masakin àti alfukara ìyàtọ̀ ń bẹ láàrin almasakin àti alfukara méjì yàtọ̀ síra wọn àwọn àfáà sọ wípé almasakin jamu miskin ó lẹ́ tó pe pé lọwọ lọ́wọ́ lójú ó ṣe jẹ́ ọmọ látara sákànà kéèyàn ṣe jẹ́ kọ́mọ̀ action lọwọ wà active àìní lọ́wọ́ ló ṣe jẹ́ kí pé ọmọ jẹ́jẹ́ ni nígbà tí ò sí owó la ní lọ́wọ́ tára ń yáyàn owó là ní lọ́wọ́ tára ń nígbà tí ò bá dẹrú ọlọ́run tipátipá kò sígbà jẹ́ kọ́ lọ́n so lójijì kan fún ha orí tó bẹ jáde ga o ha lágbájá aṣọ náà tẹ̀ mọ́ fàájì ah! ààrẹ fàájì ni kò sí tí èsì fàájì lọ́wọ́ ló fi dẹni ọlọ́run mùsùkínù nìyẹn alifakir wọ́n lóun ti tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ wọ́ sí mùsùkínù lọ tálíkà tálákùtà yanyan ni àwọn méjèèjì yìí àwọn ni legitimate recipient of zakat al-fitr àwọn islam ní ẹyọ zakat al-fitr fún ṣe wá rí ìpele kejì yẹn wọ́n tó pín sí méjì àwọn kan bẹ́ẹ̀ nù wọn ẹ mọ̀ lára wọn tó sì ta wọn àmọ́ òní fẹ́nu sọ àwọn kò sì sọnù wọn báwo ṣe ti di tó fẹ́ parí yóò máa yóò close àwọn míì nù wa ẹ̀wọ̀ kò sí nǹkan kan lé o wàláhì èmi àti ìyàwó àtọmọ kò sí nǹkan kan ẹ dákun ẹ bá fẹ́ yọ jáká wẹ̀ ní ẹ dákun ẹ yọ fún wa òun sọ̀rọ̀ àwọn kan bẹ òun ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n yóò dákẹ́ yóò mọ wò sun ní mọ́ṣáláṣí àbí tó bá pàdé rẹ̀ yóò kí ọ ah ìwọ́n jẹ́ ọmọ Yorùbá tó mọ̀rọ̀ bọ́yé ẹni yìí pẹ̀lú bó ṣe ń rìn yìí tún wá ní ìgbèkó wá ní ẹ wá ní abẹ́ẹ̀ ní tẹ́fì ṣe ọ̀sẹ́fì sọdún ni àfọ́nbíà àá àìsí léèrè kẹ́ni kó ah, ilé lẹ́ ń lọ àbí eh, ọmọ mi ó tẹ̀lé yín délé ó ń bọ̀ tó ló bá ti sogbó lòun báyìí ó ti máa ṣàdúrà tó àdúrà tí ò sí fún àríwá sí fún ọ torúkọ ọmọ rẹ ọmọ rẹ ó tẹ̀lé délé òun ó mọ̀ pé èdè pé wà ní lásán nísìnyí wọlé tá ìwọlé rẹ lọmọ tiẹ̀ náà dé lóru ẹrù dé ẹrù gidi ni o ẹwà ń dúró lọ́tọ̀ ẹ̀jẹ̀ ń dúró lọ́tọ̀ ló tún tún náírà báyìí ló tún bó owó kan nínú ẹ̀ tí wọ́n ní ẹni á ah, wọn lọ aláàjì péjì o kú ìwọ lọ kò ní sàdúrà fúnra rẹ̀ mọ́ wọn ló tó mọ sàdúrà fún. àwọn méjèèjì ní islam ní káfíń zakato rẹsẹtọ wọn sì ń bẹ láwùjọ wa ìyẹn ń mú níta ọmọ mùsùlùmí ebi ń pa àwọn èèyàn kú ebi ń pa àwọn èèyàn kú tí ò bá ṣẹlẹ̀ sí wọ kò ṣẹlẹ̀ sákàtà àti tẹ kò ṣẹlẹ̀ sí mọ̀lẹ́bí rẹ dúpẹ́ fọlọ́run ló fi já sí pé ìpìlẹ̀ níbi tá à ń yọ zakato fitiri à ń bọ̀ wábẹ̀ ńlọrọ̀ kejì òní ká fóúnjẹ yọ èsòwò torí pé níjọ ọdún kí la kà kún jù ayọ̀ kìí sẹ́wù ẹni tí ò yó a máa rówó ra sọ ńgbò bá ra tán ló máa kó dàbí pé yẹ kí n rà kára ayọ̀ níjọ́dún àjò níjọdún yóò fi mọjọ́ ẹ̀yìn àtọ̀ sójọ́ tẹ́jú pàdé sọjọ́ ọdún. àṣàrẹ̀ al-hakim nínú gbólóhùn ẹ̀sìn àwọn afáàmù sọ pé tá a bá ti kàánù tírà tí wọ́n ní àṣàrẹ̀ al-hakim hadhihi al-kalima mutadamminatun lillahi ta'ala wa li rasulihi al-mursal ilayna sallallahu náà ó ní hekima tó wà ní wípé oúnjẹ lànàbì fi yọ zakatul fitr lójú ayé ẹ̀ à ń bọ̀ wá bẹ̀. sọ méjèèjì yìí islam ká dojúkọ ẹjá gbìyànjú káwọn náà rẹ́rìn tinú wọn dùn ọmọ mùsùlùmí jọ ni yín ẹjọ́ ń gbàwẹ̀ yìí ni ọkàn ti yín balẹ̀ pé stọọkì yín kún fóúnjẹ báyìí ìrònú ti bá láti bí àlè ìrònú ti bá àwẹ́dí twenty eight ní ti wọ̀ lọ́hùn bó láṣọ báyìí torí wípé gbogbo inú rọ̀mùdọ́nù yìí náà ìfọ́ọ̀rù táwọn èèyàn ṣe ń jẹ́ náà ló náà ń jẹ olóòtú dì lọ́ọ́lé náà fún ìyàwó àtọ́mọ́ sàáòrù náà nìyí náà kò lọ hàtùwà bí àǹdọ́gbọ́n mú mi kí ìyàwó alhamdulilayi alhamdulilayi ó ń lọ ó alhamdulilayi tó wọ́n ṣe ń lò náà nìyẹn kí a sì tí a wà nínú tó ṣe wípé á ọ̀dájú ń bẹ náà lóyè níbi tọ́lọ̀ ń gbàdúrà àwọn èèyàn dé nílẹ̀ Yorùbá tí wọ́n ní olówó dé kò yẹ kárí tálíà kan tí bí ó tí ó tó tó mọ̀ sọ fún Ramadan àwọn èèyàn sọ fún Ramadan àwọn tá a kàn rí tí wọ́n ṣe fọ́rù lùjàmọ́ rí nínú mọ́ṣáláṣí kan lẹ́kọ̀ọ̀kan tó bá yẹ pé àwọn olówó ilẹ̀ Yorùbá bá ṣe dáa ni kò yẹ kó ní ilé olówó kan nílẹ̀ Yorùbá lásìkò Ramadan tàgbọ̀dọ̀ máa rí èéfì tí wọ́n ń dáná fáwọn èèyàn bẹ̀ kò yẹ kó jáyé kọ̀ọ̀kan láti máa rí kò jẹ́ kó jáyé ó yẹ kí tálíkà kó tún rí oúnjẹ kó pamọ́ gan tí ó tún lè jẹ gan lẹ́yìn rọ̀mọ̀dọ́ torí pé ó ráǹfààní wípé rọ̀mọ̀dọ́nù dé lẹ́yìn tí wọ́n ń sè tútù tí wọ́n tún pín náà á tún jẹ́ ìyẹn lẹ́yìn rọ̀mọ̀dọ́ ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan lẹ́kàn rí wa mílíọ̀nù bílíọ̀nù nínú àkáǹtì wa láti mọ̀ wípé wà náà àrìnsáfò tún mi ṣe ń fàhùwà yòkùnléfò nínú kẹkẹ bó ti wò ó kéré ó dábàá náà sójú ọ̀nà ọlọ́run ọba yóò fi ní ìrọ́pò ẹja na ìyẹn mú ìyà ń àwọn èèyàn ipò tọ́lọ̀ ń fà wá sí ilé àti lò pé ìyà àwọn èèyàn baálé ilé ń sun ẹkún ìyàwó rẹ̀ náà ń sun ẹkún irọ́ òfin pa fáwọn ọmọ ẹ dákun ẹja fi sọ́kàn látẹ̀ní kódà látàná nínú súnà ibùdó abdullahi ibùdó ọmọ táwọn afáà náà ti gbà wọlé wọn náà máa yọ zakat tiẹ̀ bí yawmin aw yawmayn qabla al-eid ọjọ́ kan sọ́jọ́ méjì ṣáájú ọjọ́ eid òun ló ti máa yọ kọ́kàn sálíkà ti lè balẹ̀ wípé oúnjẹ ń bẹ ń lé tàbí ọdún àwọn àfáà kan ní tẹ́ ẹ bá yọ lọ́jọ́ kan sọ́jọ́ méjì kọ́dún tó dé wọ́n ní sálíkà ó lò kò wá ní ṣe déédéé ṣé kí mọ̀ ọjọ́ ọdún mọ́ làwọn méjì gbọ́dá fún wípé ẹ mọ̀ yọ lókànlá àbókọ̀túnla ẹ yọ láàárọ̀ ọjọ́ ọdún gangan gan tó yẹ bá yọ sáájú ọjọ́ ọdún yóò padà lò ó kò sì nílò fọ́dún mọ́ ẹ jẹ́ lò ó ni kó pébi sọdún torí ayé ọjọ́ ọdún kébi kó tó rárá máa lo apá kan díẹ̀ díẹ̀ ọjọ́ ọdún yóò lo ìtókù ló fi ṣe wípé fíìlù abdulayi bin umaru yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wá fákọ̀ ẹ̀ practice ẹ̀yìn wọn wá fákọ̀ ẹ̀ ọjọ́ ọdún ó kọ̀ tún la ó kọ̀ la ayọ̀ ìyẹn jẹ́ pọ́ǹchì àkọ́kọ́ pọ́ǹchì kejì al-aslu fi ikhraj zakat al-fitr al-at'ima wa ìpìlẹ̀ fáwọn yọ zakat ó ní ká lo oúnjẹ yọ èsì ká lo owó èsì kí ni ká lo owó oúnjẹ là á yọ zakat al eléyìí ni súnà gbé wá látọ̀dọ̀ ń ṣe ọlọ́run sallallahu alaihi wa alihi wasallam ìyapa inú wa ṣẹlẹ̀ láàárín àwọn olùmọ̀ wa nínú ẹ̀sìn àwọn jurist àwọn àfa alágbọ̀yé ẹ̀sìn wa ohun ò fẹ́ ṣọ̀kan lórí ọ̀rọ̀ yìí àwọn kan ní a lè lo owó àwọn kan ní a sì lè lo ìpìlẹ̀ tánàbí náà lò ká lo oúnjẹ nínú àwọn sàhábà tí wọ́n farama ká lo owó ó sọpọ́ọ̀tì ẹ̀ Umaru bàbá rẹ̀ ó sọpọ́ọ̀tì ẹ̀ Abdullahi ibn Abbas ó sọpọ́ọ̀tì ẹ̀ Abdullahi ibn Mas'ud ó sọpọ́ọ̀tì ẹ̀ Jabal ó sọpọ́ọ̀tì Aziz ó sọpọ́ọ̀tì ẹ̀ tòun ti pé Abdullahi ibn Umar oúnjẹ ní máa ń lò lásán rékọjá sí wípé ọdún kọjọ kan àbókọ̀túnla a máa yọ zakat rẹ̀ oúnjẹ ní fi ń yọ ṣùgbọ́n ó sọ fún tìkì ẹ̀ náà fi owó yọ ní àwọn àfà gbogbo àfàṣẹ bá ní dèmí tó bá ń sọ ní sọ wípé a lè fowó yọ zakat al-fitr àwọn sálàfù yìí ẹ̀rí àwọn sálàfù yìí ni wọ́n fara mọ́ alimọ̀mí ìrún àwọn tí wọ́n takò tán ní àlè ìfowó yọ àfi ká fún oúnjẹ yọ hadith anáde wọn gbára lé ìyẹn làwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn sàhábà tó kù ẹnu pé ẹ yọ bí mélòó kan ládàkọ náà àwọn sàhábà yẹn nígbà tí gbogbo sàhábà tó kù oúnjẹ làwọn gbà wọlé alimagaibe sọkìyà àwọn school of thought tí wọ́n ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fíkìrì mùsùlùmí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn náà wọ́n lọ bí wípé oúnjẹ nígbà tí kìíní káfíyọ́ torí pé ìpìlẹ̀ ni wípé oúnjẹ lànàbì fi ń yọ owó sì ń bẹ lójú ayé ànábì kò lo owó èwo ló wá bá mu jù ní méjèèjì lábẹ́ ṣìrẹ́ ìṣìlẹ̀ èyí tó bá mu jù ní tànàbì ṣe sallallahu alayhi wa alihi wa sallam èyí tó bá mu jù ní tànàbì ṣe Allah subhanahu wa nínú ọ̀rọ̀ tó jámà nípa ànábì wa laqad kana lakum fi rasulillahi uswatun hasana bẹ́ẹ̀ bá wá perfect role model àríkọ́ṣe tó pé yányán tó sì da jù láyé ara ta lẹ́jì rí ara ń ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam a ní lára èèyàn kan o ihun tó bá ti ṣe fún wa lẹ́sìn òun lágbè lékè gbogbo tí sọ̀hábí mi ìbáwò kò ṣe òun lágbè lékè nǹkan ní ìtìsọ̀hábí ìbáṣe kí ni tó bá ṣe ibẹ̀ láti rí wípé kò sì ṣeé ṣe fáwọn sọ̀hábà kán mọ̀ọ́mọ̀ yapa ànábì kò ṣeé ṣe fáwọn sọ̀hábà kán mọ̀ọ́mọ̀ ṣe kí ni kí wọ́n yapa ná muhammadun sallallahu alaihi wa alihi wa sallam kò ṣeé ṣe ajá sí pé àwọn sọ̀hábà bíi mélòó kan tá a dá kọ́lẹ̀ pé wọ́n faramọ́kẹ́ fowó yọ yẹn ajá pé ó ní rízì nǹkan tí wọ́n fi faramọ́ kan fowó yọ ọ́ torí pé àwọn náà mọ̀ wípé oúnjẹ ló ń ṣe ọlọ́run bá ń lò tí kò bá sí any circumstance tó necessary reason yẹn á dùn lórí ìpìlẹ̀ tí ànábì fi yọ ni. ọ̀rọ̀ yìí ni Sheikhul Islam Ibn Taymiyyah al-Harrani rahimahullah ta'ala òní wọ́n gbára lé ọ̀rọ̀ yìí náà ni wọ́n sọ wọ́n wo ọ̀rọ̀ ikọ̀ àwọn al-mani'un àti ikọ̀ àwọn al-mubihun al-mubihun àwọn táwọn fara máa ká fowó yọ almaniun làwọn táwọn ní dandan gbọ̀n oúnjẹ làáfi ń yọ àìfowó yọ àwọn wá mọ́rọ̀ àwọn méjèèjì sáàárín láti mú mọ́kìfù tí wọ́n jáde wọ́n ní ìpìlẹ̀ ní inú àṣìyàrọ̀ tí wọ́n ìpìlẹ̀ ní ká fi oúnjẹ yọ ṣùgbọ́n ká fowó yọ ò sáburú li maslahatin rajiha li maslahatin tabari ìdí ńláńlá kan tó jẹ́ àǹfààní tó sì rinlẹ̀ tó borí ó lè mú wa ká fi torí ẹ̀ ká fowó yọ. ṣùgbọ́n tí mọ́sálà yẹn ò bá ti sí ètò ànábì ṣe ká fóúnjẹ yọ òun láti síwájú. ìbẹ̀rẹ̀ láti mọ̀ pé àwọn sàhábà tá a gbọ́ pé wọ́n sọ̀pọ̀tì ká fowó yọ kéde pé wọ́n ṣe níṣẹ́ ìfẹ́ ní bàbá ẹ̀ mọ̀ọ́mọ̀ yapa ànábì bó ti pé inú mọ́sálà làwọn náà ti kíni wò làwọn náà ti mọ̀ ọ́ ààrẹ ni wọ́n kọ̀ǹsídà ìmọ̀ sọ́ọ̀lù yẹn sì pọ̀ àpèjúwe tó dáa jùlọ àmọ́ àpèjúwe méjì sí mẹ́ta wá àpèjúwe tó dáa jùlọ ọlọ́run pọ́n yín lẹ́nu ìlú yín ìmáàmù tí ń darí inú ìlú yín tó jẹ́ ìmáàmù àgbà ẹnu wọn ká gbogbo ẹ̀yin mùsùlùmí ó jẹ́ kí wọ́n tètè rí gbogbo zakawat táwọn èèyàn fẹ́ yọ lásìkò àwọn tó wá jẹ́ alfuqara wal islam ní kí wọ́n á yọ fún wọ́n ti yọ fún gbogbo oúnjẹ yẹn sẹ́kù àwọn wá ń sọ̀fin tó tó ìlú ìsìláàmù míì tó ti bùkátà sí wọ́n rí pé ibi tó jìnnà ni tó oúnjẹ yẹn ò ṣe é rù lọ oúnjẹ ìṣeéṣe kí ni kò ṣe é rù lọ kí wọ́n tètè yá a fà á. láwọn áfíríkà méjèèjì yẹn a ní àwọn charitable foundations ní gulf countries bóyá bí Qatar ah, Dubai Kuwait tẹ́gbọ̀ wípé zakato fífúri wọn ń dá àwọn àyẹ̀ká láfíríkà mi kìí tún jẹ wọ́n rù wá wọ́n ń convert àwọn oúnjẹ lọ sí owó náà sẹ́gbọ̀n sáwọn countries wọ̀nyẹn wípé ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ mùsùlùmí tá a mọ̀ ń bẹ̀ tẹ́ jáfa ẹ̀sọ́ di owó ẹ̀sọ́ di oúnjẹ fún àwọn tí wọ́n bùkátà sí oúnjẹ ẹ̀yin tẹ́ mọ́tòlá àtún ọ̀rọ̀dì hà mọ́tòlá hà ní ìtọ́sùn wà bẹ́ẹ̀ tá a bá wọn sàlàyé ojúra táníkà ọlọ́run ọba jù èyí tó fi sọ lórí jíjẹ ní mímú ó ti rí gbà lọ́dọ̀ àwọn tó yọ zakat àmọ́ láti gbọ́ kò nwoke lè ra aṣọ ló fáwọn ọmọ àwọn oníṣẹ́ ẹ̀dá àmàrà wọn mọ́ wọn sáà ti jẹ́ ọdún ní ọdún báwọn ẹgbẹ́ wọn rà jù bẹ́ẹ̀ lọ àwọn oníṣẹ́ ẹ̀dá wọn ti gbọ́ náà wọn bá gbọ́ níbẹ̀ aláwọ̀ kata àwọn sọ ìjú ìwà tẹ̀lẹ̀ sí wọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ àwọn tí ń tẹ̀lẹ̀ sí ọlọ́ọ̀bà ń gbà dáa fún wa àwọn tí ló bá ní ẹgbẹ́ wọn ní àwọn kan fowó yọ zakata ní bùkátà sówó ebi ẹ wà lọ́dọ̀ bàbá ìmọ̀mù tó ní tí ẹ gba zaka oúnjẹ oníbẹ̀ ni gbójúgbójẹ sílẹ̀ àmọ́ àwọn oúnjẹ tí mo gbà láìsí á ti sí nígbà bá ti sí ló bá náà àǹkárá bákan náà àwọn lè rà irú bẹ̀yẹ àwọn àfáàní wà mẹ́ túlùdìmọ̀ ìnẹ̀sàkọ́ọ̀tì rẹ̀ èyí tó jẹ́ dandan sáàmà fi ń sè náwó ọdún tèé fún jẹ nìkan ìwọ sọ ìwẹ̀wù náà wà lára ẹ̀ àwọn tó bá ti rí pé wọ́n lọ zàkà wọn pẹ̀lú owó irú owó yẹn láńlò fáwọn aláìní táwọn bùkátà sí èyí tí wọ́n fi kọ̀m̀pìlì oúnjẹ olóṣèwọ́sẹ̀ ẹ tó tó lùbọ̀ fún olóògbé bá fún mi. kó máa mú bó ti bẹ́ẹ̀ tó àti bọ́ọ̀lù ní ọlọ́run tó sún níbẹ̀ ti tí mo ń ga ọdún yóò sọ dẹ́gbà tó bá sọ dẹ́gbà ń obìnrin wọn mọ́fúláhà nìyẹn tó bá sọ pé ó lè tábàlẹ̀ tó bá fowó yọ irú owó yẹn òun láàlò fún wípé ẹgbà sí kẹfìfìlẹ̀ ẹgbà sí ẹgbẹ̀ ẹran kò sí táǹkẹ́ ní oúnjẹ ìdáàlẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí nínú àṣà tiwa àfẹ̀rẹ̀ lábáwá àfẹ̀rẹ̀ èkó kò sí àtẹlùbọ́ àti ráìsì àtẹwà ẹ̀wà ló tún ṣe jẹ díẹ̀ láì náà bẹ̀rẹ̀ sí àmọ́ tó lè dán fìdíò sí náà kó lè dùn jẹ díẹ̀ tí ò bá jẹ́rù mọ́sílá àwọn ìsọ́lú wọ̀nyí kìí káàkà ń gbé wá níbi wá wípé owó láti náà lè zàkàtò ìṣọ̀tọ̀ mọ́sílá àmì tó tún lè láìpẹ́ ìkó wáyé tó lè má ṣe pé ń bá wọn afẹ́ra níbi lórílẹ̀-èdè tiwa aláwọ̀ tó bẹ nínú òkè òkun sáàtún yẹn fáwọn orílẹ̀-èdè ní ìwádìí wípé ó ṣòro orílẹ̀ gbóúnjẹ tó gbé fún yẹn ní street ìṣẹ̀lẹ̀ tí wọ́n lò ń bẹ̀rẹ̀ tó wà average de yìí pé ìyá yìí jẹ́rìí kó wọ́n lò ń jẹjẹ owó lò ní lọ́wọ́ àmọ́ pé bí mo wá kọ́ òní oúnjẹ jẹ so ó strange kó o dédé gbúdẹ kó gbé fún yẹn ẹni mọ̀ òkè tí o rò pé tèmi tó ń bàjẹ́ débi kó o mọ̀ òun jẹjẹ ni láwọn tá a sọ yìí wọ́n máa ń fún wọn pé àfà kò sẹ́ tá a fẹ́ yọ fún kò sẹ́ tá a fẹ́ yọ fún ẹ̀dá oye mútu mẹ́rin táwọn ẹni ní ayọ yẹn ní ráìtì yẹn àbílẹ̀wà èlò ló jẹ́ lówó nàìjíríà á fẹ́ dòwó yẹn sí ẹ̀yìn ọkàn tó ó balẹ̀ wípé a ti yọ zakato fetus ẹ̀yìn ẹ wá fi oúnjẹ kẹ́ẹ̀kí fáwọn tí wọn ò ní oúnjẹ nílé àkókò àgbọ̀wọ̀ yìí ni nígbà tí pé bàbá wo náà oúnjẹ náà làwọn ẹ̀ náà ti ṣe kí ni náà fi yọ ẹ̀lẹ́yìn lásán nípa mọ́sálà yìí ọ̀rọ̀ ẹlẹ́kẹta sábúlọ̀rọ̀ tó ń gbé yẹ̀wò ó ní ọ̀rọ̀ àwọn tí Islam ní káyọ̀ zakatu fífúrè fún gbogbo ẹni téèyàn bá ti ń gàrí téèyàn ń náwó lé lórí jíjẹ mímú abẹ́yàn ló wà ó di ọ̀rọ̀ náà fún ẹ̀kíyàn zakatu fífúrè fún mo ti sọ ìbọn pé méjì mọ̀lẹ́bí rẹ̀ bẹ́ẹ̀ náà wà ẹ̀sìn ìsìn lẹ́bí lẹ́nu wọn ìyàwó ọmọ mọ̀lẹ́bí rẹ̀ ni wọ́n ọmọ ẹ̀gbọ́n máa búrò mọ̀lẹ́bí rẹ̀ ni wọ́n ọ̀ràn yẹn ní kó lè látò fífúrè wọn bá ti wọ̀ ló ń bọ́ wọn o ìdí ẹ̀mọ́ wọn abẹ́ ẹ̀rẹ́ ọlọ́run bá mi sí ọ̀ràn yẹn àwọn tí mo lè ṣe mọ̀lẹ́bí alágbàtọ́ ọmọ alágbàbọ̀ gbọmọgbọ́nù ó lè jọmọ rẹ kó ló sì jọmọ tó gbé òjì ẹ̀ mọ́ rí àwọn kan fẹ́ tọ́lọ́ bá sàánú lójú àánú lókè ní pọ́nmọ yẹn sùn bá káàkiri ló sì gbé ọmọ yìí wúlò òun bá wa sinmi òun ṣe ọmọ ìdúgbò ni wọ́n ó lè ṣe pé dé ìbò ẹlẹ́yìn ọ̀run sọ̀rọ̀ kò gbọ́ yorùbá kì í sọ ọmọ yorùbá tó bá ní mind guy be reason with my with me i should be taking care of bàbá kan tó béèrè ó sì yàrá tó béèrè wọn náà bá gbà sílé ó sì jẹ́ mùsùlùmí aṣọ rẹ̀ tí wọ́n sọ̀rọ̀ wọn lọ́nà lọ sí lọ́rùn ilé rẹ̀ ní gbé ìjẹun mọ́ rẹ̀ ó sì jẹ́ mùsùlùmí ayọ̀ sọ̀rọ̀ fún rẹ̀ ìjọmọdé ni ìjágbà ni kódà ẹ̀ tó rin rẹ̀ lọ́rọ̀ àwọn àfa ṣùgbọ́n kì í sọ̀rọ̀ yàn ni pé oyún inú ìyàwó ẹ̀ tó lóyún sínú lásìkò yẹn bó bá ti yọ tìyàwó yòókù inú ẹ̀ àmọ́ yẹn sọ̀rọ̀ yàn torí inú èsì kí ni ìsọmọ̀yà àmọ́ tó bá nílé papọ̀ mọ́ ìṣe ìsọmọ̀yà ní wípé àrùn bí méjì ní mẹ́ta bí mẹ́ta bí mẹ́rin àmọ́ ó ṣe òdiwọ̀n pé kápẹ́ yọkan ló wà ń bẹ̀ kápẹ́ ló wà ń bẹ̀ àmọ́ ti àmọ́ ti yá rẹ̀ pé ìyá rẹ̀ nígbà rẹ̀ pé kó ní ti sọ́ọ̀bù ìyá rẹ̀

ìpínlẹ̀ ìdòsómọ́ nìyẹn ṣé mùsùlùmí ó yọ ìkejì ṣé wọ́n lò ń bọ́ wọn ìjẹ́ ẹ̀mú wọn abẹ́rẹ́ ló wà ìdòsómọ́ nìyẹn. ṣùgbọ́n láti rí i pé bíbélì kan ẹnìkan bí nílé rèé lè fi ẹnìkan nílé iṣẹ́ ó sì láwọn òṣìṣẹ́ tó pọ̀ nínú wọn wá ní mùsùlùmí bẹnu wọn àwọn tó fi kírísítẹ́nì náà bẹnu wọn ó ní bóyá olùsísí lójúbáyé àwọn mùsùlùmí àwọn kírísítẹ́nì wọn kọ́ àwọn tí mùsùlùmí bẹ́ẹ̀ for the fact gbìyàn ní ilé iṣẹ́ wo láwọn òṣìṣẹ́ méjì mẹ́ta ni wọ́n tán ti ṣe lábẹ́ kó sọ́jà káàdùn sí ìwọ̀n lọ́wọ́ yẹn jíjẹ mọ̀lẹ́bí tí wọ́n ni wọ́n yọ àdéhùn fún àwọn ọlọ́sọ káàdùn wọn wà á wọ́n gbowó oṣù tó wọ́n oṣù rẹ̀ ò bá sì ká kó lè yọ ajẹ́pẹ́ bẹ́nu ẹni tó yọ fún gẹ́gẹ́ bó ti bẹ̀rẹ̀ torí pé bí o bá rí àtọ́gbà jẹ́ àǹfààní ìjà káàdùn fíkìrì rẹ̀ àwọn tó yẹ kókó jẹ́ àǹfààní rẹ̀ jù làwọn tí wọ́n súnmọ́ pẹ́kípẹ́kí ní mo bá ti wọnú mọ̀lẹ́bí tán sẹ́kù tẹ́ tó sẹ́kù mọ́nú mọ̀lẹ́bí ó dá àwọn tí bá mi ṣiṣẹ́ tí mo fi rí owó tẹ̀sán tó fi nìyẹn náà tó ti pé wọ́n gbowó oṣù jẹ́jọ fáwọn náà kó tó wá kan ará àtà tó ibẹ̀ láti rí bọ́yọ́ wípé ọmọ tó ń bẹ ní ó ń bẹ lábẹ́ àfa tí ò bá ti dọ́mọ kí ó tí àwọn obìnrin ti yìn sọ́dọ̀ àfa tó bá ti yìn sọ́dọ̀ àfa àmọ́ àwọn náà ni wọ́n ń gàlẹ̀ lábẹ́ àfa àwọn ni wọ́n sanwó lé kí ẹ̀kọ́ sanwó oúnjẹ rẹ̀ ìjà ti gbèdéke gbọ́dọ̀ àfa ni àmọ́ gbogbo láìpẹ́ olùjẹ àwọn bẹ́ẹ̀ ni wọ́n ránṣẹ́ rẹ̀ àwọn òbí ẹ̀rẹ́ ni wọ́n yọ zakata so ọmọ tí ó ní tí ó lọ́dọ̀ tí wọ́n bọ́ ni kò ní sọ pé lóúnjẹ tí wọ́n fi ránṣẹ́ sọ̀rọ̀ òbí zakata fi sílẹ̀ ìwọ̀n ara àwọn òbí tí wọ́n fowó oúnjẹ ránṣẹ́ sí wọn náà ni wọ́n yọ zakata nípa rí lórí ẹ̀ àdàbà fún àwọn ọ̀tá kúmọ̀ sí ilé ní àgbàmọ́ fún wa dáadáa ìlera àtọ̀lọ́ ẹja gbìyànjú rẹ̀ lábẹ́ wípé ìpìlẹ̀ ní ká fi owó yọ ká tún lè lọ zakato fẹ́tọ́ oúnjẹ tá a bá gbé fáwọn èèyàn bọ́lọ̀ bá ràn wá lọ́wọ́ bá a bá rí díẹ̀ sí lówó ní tókì ẹja fikún fún wa kí ẹ máa jẹ́ ládàá ní kán fi ra nǹkan ọ̀rọ̀ sí i òkú ní fún gbọ́dọ̀ òun bá nígbà gbé ráìsì wọn tó gbẹ́wà fún ká ẹ̀fún mi lákàánà báyìí zakari títí ni mo yọ fún yín o eléyìí lábala wípé kẹrin sápòlù bá ní kẹrin ìjọba fẹ́ lò òní. so ọ̀rọ̀ òṣùwọ̀n sáfìwọ̀n zakari kẹsàn alihamudulilayi ọ̀rọ̀ dàrá mi tọ́pẹ́ náà máa bí awuyewuye láti ọjọ́ bíi mẹ́rin márùn-ún sẹ́yìn àwọn ṣẹ́kọ̀ọ́ wa tí wọ́n jẹ́ kẹ́nu àwọn àgbà fà sójà nílẹ̀ káàrò yìí tí wọ́n ti lọ́rọ̀ tí wọ́n ti sọ lórí ẹ̀tẹ́lẹ̀ tó ti kọ́rọ̀ tí wọ́n sọ lórí ẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti ń lò tó ti ṣe dèédé tí gbogbo kó wá náà mọ̀ lẹ́ yorùbá tí wọ́n láwọn tó wá yìí ṣe tó tún ya pàṣẹ tí wọ́n sọ tẹ́lẹ̀ àwọn náà ti padà wá tọrọ ní ìsọ pé táwọn sọ tẹ́lẹ̀ náà lọ̀rọ̀ ìjọba mọ́ sí èèyàn tí èèyàn tọrọ nínú ẹ̀sìn gbogbo ló mọ̀ for the fact pé èèyàn ka síra kan lálọ́ lẹ́ta ló bá tó fẹ́ẹ́ ibi tí mẹ́rin wà nínú yẹn alhamdulillah àwọn ṣéèkì wa náà kí a bá fọ́nà wọ́n tààlà kó bá ṣàlékún dáadáa wọn ọlọ́mọ ń dẹ̀mí olóògùn fún wa jẹ́wọ́ pẹ́ fún wa tìlú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti padà ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí fáǹtì wọn lórí ẹ̀ tó wá sí gbègbè tí gbogbo wa náà lọ́dún kí ni tá a jọ mọ̀ bí yẹn kò bá rí ní mẹ́rin ẹ̀ tó ti dédé sọ́wọ́ ànábì forí kan ọlọ́run sì ṣe alihamudu ọlọ́run pọ́n ọdẹ ó ní ìyàwó mẹ́rin pé náà nà torí òun lè ti ju mẹ́rin lọ ọlọ́run sì ṣe ń rọrùn ìyàwó kọ̀ọ̀kan wọn ò jọ méjì méjì sí mẹ́jọ náà lọ sórí pé mùsùlùmí ládùúgbò rẹ ebi òbí pa wọn àgbọ̀dọ̀ mùsùlùmí kan ládùúgbò ìkejì pa ládùúgbò àwọn ẹrú ọlọ́run tọ́lọ̀ sí ọ̀dà fún yìí nígbà bá kó zakati kalẹ̀ ah allah akbar ká máa bí mọ́pọ̀ dá mùsùlùmí ó ní wọ́n ti pọ̀ tó náà ló yọ ọlọ́dún bẹ̀rẹ̀ ọlọ́dún pọ̀ lẹ́ àwọn tàbí kan mọ̀ fara ní ìwọ̀n mọ̀ gbọ́ sàkáàtì lọ rí wọ́n mọ̀ gbọ́ lọ ìbá àdúrà ní púpọ̀ lọ́wọ́ ṣẹ́gẹ́lá yóò sí ọmọ bíbí aláàrí ọlọ́pùn lè wọ́n sí ọmọ bíbí tó bá kú ilé ìdúró ọmọdọ́dún yìí tẹ́wọ́n mọ́ bí ìzó tẹ́wọ́n bí ìzó kò sì jẹ́ nìyẹn mọ́ fa hun lábẹ́ bẹ́ẹ̀ àwọn afáà tó bèèrè tó lè jọ sàkáàtì ara ìlàjọ ọkọ ẹ̀ wọ́n lọ kọ lójú ọ̀nà ìpínlẹ̀ zakati rẹ̀ afáàdúgbò kan yẹn ọlọ́run tó o ti fẹ́ kí ọ̀nà náà tó dé náà ìyàwó náà ti gbà wípé mo ṣe ń lọ ara kọ̀ọ̀mù náà kò béèrè owó ọbẹ̀ náà kò béèrè oúnjẹ náà òun náà tó ra wọlé náà ní ó ti jẹ́ bísí mi láyé ti sanwó ó jẹ́ kò sì ní báyàwó rẹ̀ dà láyé láyé mo sì rẹ́ pé àlájà ọlọ́run yọ kí mi lórúkọ ìlú ọ̀dọ́ kẹ́mi rí bíbá ti bọ́ọ̀lù ọ̀dọ́ kẹ́mi. àníṣẹ́ ẹ̀rọ ọmọ ògbòkè sí àlùbáṣọ ọ̀gọ́rùn. àtọ́nà ní kó níbẹ̀ ẹ̀rọ mi ló mi ìdí yẹ̀yẹ́ o. àwọn ẹbí ìṣẹ́ṣẹ́ ó dẹ̀ ní ìṣẹ́ṣẹ́ bẹ́ẹ̀. ọ̀gbọ́n ló ní sọ̀rọ̀ kẹ́sì kejì nù mọ̀lẹ́bí ti díẹ̀ tí ń fowó ṣiṣẹ́ ti ṣe fi ń bọ́. àbíkó mo tiẹ̀ kóra jọ ìyàwó ló ń bọ̀ yé kejì tó kọ́kọ́ wọ́n ní ìyàwó ó yọ tiẹ̀ ó tún yọ tọkọ káàkùnwà àfà ó yọ tiẹ̀ ó yọ tọkọ ó yọ tọmọ wọ́n wá ní wọ́n ẹ̀mú kan ní o àbí kó yọ bí ẹ̀rù báyìí kì àbí kó yọ pẹ̀lú kọ́ńtẹ́ǹtì ọkọ ẹ̀ lọ́pọ̀ àwọn ah, olóko láàrin láàrin ẹbí à láàárọ̀ ọdún lẹ́sẹ̀ ń bèèrè ìjẹ́ta lè ní yọ ọmọ ti yọ ti yín náà Islam ní kó tó yọ títí sọ fún un báàbí ni àmì ìmọ̀ bí ó ṣe lọ́dún yìí ṣé agbára nínú àwọn oúnjẹ ìnáwó onírun ẹ̀ ọlọ́run máa ṣe ilé òní dàgbà wọn pẹ̀lú ọkọ̀ ọlọ́run ẹ̀mọ́ mi kà máa lọ́tí nínú àlùfáàmùlẹ̀lá àmọ́ kò má kò má kò má báyọ̀ dáko tó lọ ọgbọ́n jò mọ̀ àwọn afáàmù kò sí ládá ń bẹ̀rù kò sí ládá ń bẹ̀rù sọ fún kí ni ọ̀rẹ́dì òsì kò wáyọ̀ gbogbo ọkùnrin tó bá lè kó rí bẹ́ẹ̀ ló tẹ̀lé lọ́kọ láyé alóba fún mi àṣẹ. gbogbo àwọn obìnrin tọ́lọ̀ náà wá ló wa náà kalẹ̀ bẹ́ẹ̀ náà ọlọ́kọ̀ wa máa ń ṣe ìyá ta ọkọ̀ wa ṣe lọ́mọ wa pẹ̀lú àyíká àfẹ́lọ́mọba. subhanahu wa